man kalo isak na tuuba tino kwe o boni yu yera ba natigantin o ma bengi o ba na kuyun na o vi ga o tor kago varo o ba pasiba ko di o poso di o da si o ko yuzani man kalo isak na ngon konta dane o ba na kuyun tin yu kawun nitin o ma bengi o nyawun sini o buru kwi selma ma na o toy so ko di ko vo po so di so dasi o sole kan polisi o ko yana logo sole o pa zan o pa onto e nyawo ma sini o zangi o toge o nu na bro ki silma matin o sini ko du kun le lawoni o ja po ko yu o ko nda na kwi yu o lortan wani o du du kun o daro sole kan polisi o yana la so sole pa zan baunt o pa nyawo mankal ko na solo titin mazan bawon zigano ba osini oja varompa wakawudiu yu lanja uvu sopo kuunsu di oda si osolo kampulisolo na logo solo pote mankalo zimbawo na nyawu udiu kuvu kuuntitin kuma tosi nyawu tu baduramo opasi amsole kampulisolo ayena laga sola pamtin apa onto zimbawo wuma kyogyi yu lan beri kyuŋa kalo ona o tɔgyi soma go yãwt o nuu na lɔre zĩn baam bo bõŋa o mara bin yãw sini o buru kwi silmama ona o tɔge sõngno nuu vota zʋro na bra sõŋɔ o ta keg man kalo o zĩn baam bãnd na o tʋ sõngno yoro ba sõŋɔ tẽ yãw ma zãŋe o tɔg kwi silo o nuu na bʋrʋ o dɔrɔ o vʋʋ kʋʋ o vʋʋ lʋʋrʋ kũŋa yi o kʋʋm pʋʋ kũŋa yi o sĩno nuŋi o vʋ zʋʋre o bra sõŋɔ ni